الله تعالى من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله <clears throat>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 lẹ́yìn tí a dá ọpẹ́ fún Allah a ṣe asalatu fún annabuwa Muhammad sallallahu alaihi wasallam kí ládá asalatu náà ma bá wọn ara ilé annabi àti àwọn sahaba rẹ̀ àti gbogbo àwọn ẹni tí wọ́n bá tẹ̀lé ìlànà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam títí yóò fi máa di ọjọ́ ìgbéǹde alqiyama gẹ́gẹ́ bí ìṣe wa ní gbogbo ọjọ́ ìní báyìí tí a máa ń ṣe àlàyé alukur'an tí a sì ti ń bá bọ̀ tó tó ọjọ́ mẹ́ta díẹ̀ báyìí àsúrà tí a ń ṣe àlàyé tí a sì ń ṣe tafsiru rẹ̀ òun náà ni súratul Baqara áyà tí a wá bá kéwú dé ta kéwú dé ní ọ̀sẹ̀ tí ó kọjá òun náà ni áyà 102 nínú Suratul Baqara bó ti ẹ̀sùn pé áyà yìí a láǹfààní ká parí rẹ̀ lọ́sẹ̀ tó kọjá lóbi jẹ́ sí pé orí áyà náà níbẹ̀ náà ni a ti wá gbé kí ó lè mí a máa wá bá lọ náà nù ní ọ̀rọ̀ tí ọlọ́wọ́ bá wà sọ tánàbíwá Muhammad sọ sallallahu alaihi wasallam ọlọ́ndàkùnmájò tẹnuwa jáde ọ̀rọ̀ ìfẹ́nú oníwàásí tí ń bá ń ṣe wàásí náà ní kọ́kọ́ kàgbákò jù agbọ́wàásí náà ó kàgbákò pé yóò kàn sọnù. So àmọ́ níwájú tí ó kàgbá kó pé ó dàda parí lọ́mọ ọlọ́run ọlọ́ndàkùn ọ̀rọ̀ wa tá a máa sọ níjòkó yìí olùwádàkùn ṣàánú wa mọ́jọ́jọ́ ọ̀rọ̀ fẹ́nu ní tí ò bá tọ́lọ́wọ́n bá lọ tí ò bá tànínábì lọ ọlọ́ndàkùn mọ́jọ́ ó tẹnu wa jáde àwọn tí a bá máa sọ láàyè yìí ọlọ́njọ́ máa ṣe déédéé qala Allah qala rasuluhu qala sẹ́gun. أعوذ بالله من الشيطان الرجيم واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر وما أنزل على الملكين ببابل هاروت وماروت وما يعلمان من أحد حتى يقولا إنما نحن فتنة فلا تكفر <clears throat> فيتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه وما هم بضار بإذن الله ويتعلمون ما يضرهم ولا ينفعهم ولقد علموا لمن اشتراه ما له في الآخرة من خلاق ولبئس ما شروا به أنفسهم لو كانوا يعلمون ولو أن أنهم آمنوا واتقوا لمطلوبة من عند الله خير لو كانوا يعلمون يا أيها الذين آمنوا اتقوا يا أيها الذين آمنوا لا تقولوا راعنا لا تقولوا وللكافرين عذاب أليم ما يود الذين كفروا من أهل الكتاب ولا المشركين ولا المشركين أن ينزل عليكم من خير من ربكم والله يختص برحمته من يشاء والله ذو الفضل العظيم ما ننسخ من آية أو ننسها نأت بخير منها أو مثلها ألم تعلم أن الله على كل شيء قدير ألم تعلم أن الله له ملك السماوات والأرض وما لكم من دون الله من ولي ولا نصير أم تريدون أن تسألوا رسولكم كما سئل موسى من قبل ومن يتبدل الكفر بالإيمان فقد ضل سواء السبيل أو بنو إسرائيل àwọn náà ni à ń kí àwọn ọ̀rọ̀ wọn tọ́lọ́wọ́n bá wá ń jẹ́ ká mọ àwọn aburú wọn tí wọ́n ń ṣàlàyé rẹ̀ fún wa ní ọ̀nà ọlọ́kan òjọ̀kan ẹ wá rí i pé nínú àwọn àyà tá a ti ké sẹ́yìn ọ̀gọ̀rọ̀ láburú wọn àti ìwà ìjàmbá wọn àti ìwà àbòsí wọn átà fáwọn ànábì ọlọ́run gbogbo ẹ̀ lóluwà ti júwèé fún wa àwọn ibi tí àwa bá dé báyìí ó níbi tọ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala. تلو بات شروع وقی ولما جاءهم رسول من عند الله مصدق لما معهم نبذ فريق من الذين أوتوا الكتاب كتاب الله ولما جاءهم رسول من عند الله مصدق لما معهم نبذ فريق من الذين أوتوا الكتاب كتاب الله وراء ظهورهم كأنهم لا يعلمون ọlọ́run ọba nígbà tó jíṣẹ́ ọlọ́run ọba dé tí ó mú mẹ́sẹ̀jì wá tó wá ń pè wọ́n síbi mẹ́sẹ̀jì náà mẹ́sẹ̀jì tó jíṣẹ́ ọlọ́run sì mú wá musaddiqu lima ma'ahum èyí tó ti ń bẹ lọ́dọ̀ wọn ni mẹ́sẹ́jì ni wá pẹ̀lú òdodo ọlọ́run tó wá ṣẹlẹ̀ ni pé nabaza fariqun min alladhina utul kitaba kitaba Allahi wara'a zuhurihim ọlọ́run láwọn ẹni tá a fún ní tíra àwọn Banu Isra'il ní al-yahudi wan nasara láwọn jíù àtàwọn kírísítẹ́nì ọjọ́ náà ọlọ́run náà wá pa tíra ìní ọlọ́run ọba tì ka annahum la ya'lamu nígbà tán mọ̀ àpáwà lásọ kalẹ̀ wọ́n sì mọ̀ ọlọ́run nígbà wá pa tíra tìní ọlọ́run tì ọ̀rọ̀ yìí la wá bá débi áyà tó tẹ̀lé ọlọ́wà ní tíra tèmi sọ kalẹ̀ wọ́n pa tì ìdájọ́ tèmi ọlọ́run ọba mú wá wọ́n pa tì ìtàn wọn tẹ̀lé ni kí wọ́n tábà ó máa tẹ́tìlì ṣayàtọ̀ ìnà àlà múlùkì Suleiman. wọ́n tábà ó máa tẹ́tìlì ṣayàtọ̀ ìnà àlà múlùkì Suleiman. aláàmì tó wá kù tó ń tẹ̀lé káàkiri òun náà nìkan táwọn ṣayàtọ̀ ké fún wọn àlà múlùkì Suleiman. ẹ̀rí pa wá yà síbẹ̀ ń bí ẹ̀ tá a fún Suleiman ọlá tá a fún Suleiman ọlá ńlá ni. ìṣe ń kọ̀ntró àlìjẹ̀nu bẹ́ẹ̀ ni ń kọ́ńtró àwọn èèyàn bí ti ń gbọ́ ohùn àwọn ẹyẹ bẹ́ẹ̀ ni ń gbọ́ ohùn àwọn àwúrèbe a dá Sùlẹ̀mánù lọ́lá a sì fún Sùlẹ̀mánù lápọ́nlé ọlá tá a dá nàbí Sùlẹ̀mánù ó làwọn yẹ̀wúdí ijọ́ náà rí làwọn bí wá wò pé àà nǹkan kan lọkùnrin yìí ń lò làwọn wá sọ di dán lọ́dọ̀ tiwọn ìdán tán wá sọ di ìdánni náà ló wá ló padà wá jẹ́ àkóbá fún wọn yá ìdánni lù àbí ò bá jẹ́ bẹ́ẹ̀ bóò ni wọ́n àtẹ́yẹ rẹ̀ tó sọ ní bóò ni wọ́n ti ṣèjọ máa communicate wúdiwúdá ó máa lọ yóò máa rán wúdiwúdá ń ṣe yá lọ sí báyìí ó yá lọ sí báyìí ẹyẹ láì ṣèyàn so gbogbo ẹ̀ náà wá ronú sí làwọn wá ṣe bí ìdánni lò ìdánni làwọn èèyàn náà wá lọ rí kọ́ra wọn àwọn ṣàyàtìn wọ́n wá ń kà fún àwọn èèyàn àwọn kálukú náà wá ń gbà lọ́wọ́ ara wọn ọlọ́run ní tó kù táwọn èèyàn wá ń wá káàkiri wọ́n wá fọ́ mi ọlọ́run ọba rẹ̀ ìdínú rẹ̀ bá ti ń ráwọn tẹ́ pa agbára tí ń bẹnu Al-Kùránì tì tẹ́ pa agbára tí ń bẹnu tàlẹ́bùwà Muhammad fún wa tì tẹ́ wọ́n wá sí rí mi káàkiri ẹ̀ mọ̀mọ̀ pẹ̀lú wọn náà ti wá ṣáájú àpèjúwe irú wọn wàtàbàrù máa tẹ́tùrù ṣayàtínú ala mulki Sulaiman. wàtàbàrù máa tẹ́tùrù ṣayàtínú ala mulki Sulaiman. aláàní wọ́n pa ìdẹ́mi ọlọ́run bá gbélé tí ń tán wọ́n wákàtí ní táwọn ṣayàtínú dáadáa pa irọ́ pò ní Sulaiman náà ń lò tán ṣe dídán ni. aláàní bẹ́ẹ̀ sì ni òdodo ọ̀rọ̀ ni pé. olúwa ni wà máa káfàrọ̀ Sulaiman ọlọ́ni Sulaiman ò lò dán ìjọkọ́ nílò ọlọ́ṣẹ́ ní wà máa kàfàárọ̀ torí pé èèyàn bá ti lo náà yóò di kèfèrí ọba ti lo idán yóò di kínú jọmọ́ idán máa ń sọ ní di kèfèrí ni so ló fi ẹ́sìké ńgbà tọ́lọ́wọ́ ọba subhanahu wa ta'ala ló tó yá àwọn nǹkan bá wọn wọ̀nyí lọ́lọ́run ṣe ń tètè ń bàrọ̀ ànábùwà Suleiman pé wà máa kàfàárọ̀ Suleiman gbogbo agbára tẹ́rí tí Suleiman ń lò gbogbo ipò tẹ́rí tá a gbé sí ń gbóhùn ẹyẹ ń gbọ́ ń kọ̀ǹtó àlìjẹ̀nu àlìjẹ̀nu bí dìgbò lòun fẹ́ gbé àga Suleiman àga Balkis tí mú mọ̀ràn wa. pé ó yá ta ni ó lọ rèé bá gbága náà wá ìkan ní kẹ tó dìde kẹ tó jókòó mo ti gbélé ìkejì ní kí ní jẹ́ kẹ tó dìde kẹ tó jókòó pẹ́ẹ̀kan lájú nìṣẹ́ bá ilé ya ẹ̀ẹ́bà ń yà yìí ni kan tó wí kan tó fún àga ti déwájú Suleiman Suleiman náà rí wẹ̀ òní ah, ọlọ́run ọlá rèé ah, ìwọ lọ dá mi ní ọlá ilé ìrè ìkọjá bẹ́ẹ̀ sọ́dọ̀ ní gbogbo orú ọlá tí sílẹ̀ ìmọ̀ọ́nù lò yìí à níyà abẹ́ mọ́lẹ̀ ní ẹ̀rí pa ti kí àwọn ayé abẹ àti ké fúnra wa lọ́sẹ̀ tó kọjá ọlọ́run tó gbogbo ọlá ni wa ma kafara Sulaiman walakinna ash-shayatina kafaru. wa ma ọlọ́run ní Sulaiman kò lódán o kò ṣe kí ni jama kò lo idán idán kọ́ ni tiẹ̀ àpàlàkínà ṣàyàtínà àwọn tí wọ́n ń lo dán láwọn ṣàyàtí ìlú táwọn rò pò ní Sùlèmánù lò tó bá ní Sùlèmánù lò náà ọlọ́run ní dán táwọn ṣàyàtí ìlú sì jẹ́ pọ́n ya kèfèrí pẹ̀lú rẹ̀ yìí yu'allimuna an-nasa as-sihr ọlọ́run ní tí wọ́n wá idán náà ọlọ́run ní dán ìdán àgbákò yìí ó ní wọ́n mọ̀ kọ́ àwọn èèyàn kí là ń pè ní dán kí là ń pè ní dán bóò ní dán ti máa ń ṣiṣẹ́ nílẹ̀ yorùbá a máa ń da idán papọ̀ mọ́ oògùn oògùn làwọn máa wá pè òpìdán tó yẹ ká máa pè lópìdán àwọn wa máa ní áàpò ah, ti ó ní oògùn gan-an pọ̀ èdè tiwa nù nínú sẹ̀ríà gbogbo ẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni o dàwáù nínú sẹ̀ríà àáfin wá ìwòsàn àárẹ̀ tí ń bá ń ṣe ni àárẹ̀ tí ń ṣe kí ni tí ń ṣe ni láàgọ̀ ara yálà yálà orí ń fọ́ ni àwọn abẹ́ ogun olà wà lò torí òfin ní fọ́ ni mọ́ tọ́lọ́wọ̀n ọba lílò sábàbí inú rún ni ogun olà rò pọ́lọ́wọ̀n ọba lílò sábàbí etí ń roni èèyàn lóyún nú ọbẹ̀ bímọ láyọ̀ èèyàn jẹ́ ń wá oyún kò tí ì ní gbogbo àwọn ilé wọ̀nyí àwọn àìsàn tí máa ṣe ni ní àgọ́ ara béèyàn bá lo ohun tí ó jẹ káwọn nǹkan yìí ó kí ọ kí ló lò ogun ni yìí o tó ṣe pé bá báyìí ó sì lè kúrò láàrin irú yìí o àyè máa ń sọ pé gan torí pé oògùn kọ́ ló nímọ̀ nì ìdánù kí la pé jọ̀mọ́ ìdán torí àìsàn kọ́ ló fi kí ọ. ìdán yìí náà wá pọ̀ oríṣiríṣi ìdán ó lè jẹ́ kó pìdó débi fáànù títí yí lókè yìí fáànù làwọn arí ń yí yóò sì sọ fáànù níbi tá a mọ̀ rí nǹkan mi tá a sì máa ṣe bí kìnìún náà so mókè. Okay gbogbo ẹni tẹ́yìn bá ti rí yóò mọ̀ jọ kìnnì bẹ́ẹ̀ sì ni fáànù náà ní sí bẹ́ẹ̀ àmójú wa ló ti ṣe nǹkan ló ti lo idán rẹ̀ sí ojú ni ó sì mọ rí kìnnì ìdánù èyàn dé gbébì kankan lè wá wo pé ah, kérò lè máa pọ̀ ó wá ń ṣoògùn awọ́rò kí ni yóò jẹ ìdánù pé a ah, normally bó ti yẹ kí ni ìrírí rẹ̀ afẹ́ máa pọ̀ tọ́jọ́ bá ti ń ṣe nǹkan pé kérò ó lè máa pọ̀ kí lẹ́ẹ̀ jẹjẹ mọ́ ìdánù èèyàn gbọ́jà kalẹ̀ ó wá òkè mo fẹ́ kọjá mi ó mọ tà dáadáa kí la lè ṣe ìrẹsì ní ń tà àmàlà ní ń tà ẹran ní ń tà ọ̀dà ọ̀yà ẹgbẹ́ kiri báyìí ẹ̀rí mọ́ bí tẹ́ ẹ̀ mọ́ ń gbé kékeré táǹkà àbí kìlẹ̀ ń tè yín sí àbí ẹ lọ́ọ́ dé ní eléyìí ṣọ́ọ̀bù àwọn èèyàn ò mọ yá wá ní yàrá yàrá ogun kọjá o lè máa ta ogun lẹ́yìn pé ńlẹ̀ yorùbá àmọ́nu sẹ̀ríà irú rẹ̀ ti di kínú ó ti dìdán ṣùgbọ́n ẹni tó bá ti ń pariwo àwa lógún àwọ́rò àwa lógún òtajà àwa ní mọ́darí kan àwa ló fi gbẹ́ àwa ní gbogbo àwa láyẹta àwa lágbélépọ̀ta àwa gbogbo orú tó mọ́ láwọn nìlè àwa lè náwó sátẹ́gùn báyìí tí ìbọn ó sì dé gbogbo orú yóò kí ni jọmọ́ ìdánù àwọn tó bá nírú ẹ̀ kí láàmà ní wọ́n ní onídán ni wọ́n kìí ṣe olóògùn nínú òfin ti ṣẹ̀rí àlà àwọn yòó ṣàgbélẹ̀ ìbá dọ́dọ̀ àwọn Yorùbá kí làwọn mọ́ so gbogbo ẹ̀ ògùn náà ní sọyọ́ ló fi jẹ́ sígbà tí Suleiman tó ń ṣe àwọn nǹkan táwọn gbà pé idán làwọn lè fi ṣerú ẹ̀ làwọn náà ṣe kọ̀ǹkúlùdù pé idán nílò tẹ́ẹ̀tẹ́ tó wá ụka lórú nǹkan tí Sùlẹ̀mánù lò tó wá rò fẹ́ mọ bá lìjẹ̀ nínú sọ̀rọ̀ kò lè bá sọ̀rọ̀ lójú lásán ayíwá nǹkan ọ̀nà kan ni ó gbà ọ̀nà tí ó gbà ọ̀nà dánù tọ́ ọ̀nà dán ó lè máa jọ lójú ti pé ìdánlẹ̀ yìí lè fi ṣerú ẹ̀ àmọ́ Sùlẹ̀mánù náà dán wa máa كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر وما أنزل على الملكين ببابل هاروت وماروت وما يعلمان من أحد حتى يقولا إنما نحن فتنة فلا تكفر. صلى النبي سليمان كو يا كفري kò pidán agbára èmi ọlọ́run nílò àṣẹ èmi ọlọ́run sì nílò ọlọ́run wá ní àwọn ṣàyàtí ìlò ni wọ́n ń lo dán àwọn èṣù bí èèyàn èèyàn bí èṣù irú wọn bẹnu èèyàn irú wọn bẹnu àlìjànú ọlọ́run láwọn ni wọ́n máa ń lo dán ọlọ́run nídán tí wọ́n sì ń lò yìí wọ́n wá lò débi pé yọ̀álìmúnà náà sàṣẹ́ṣẹ̀ aláà ni wọ́n wá ń tẹ àwọn èèyàn jòkó lárógó náà pé ah irú ọlábí Sùlẹ́mánà ló sí wọ́n náà fẹ́ lórú máa kọ́ àwọn ni wọ́n máa kọ́ àwọn èèyàn ní kíni ìdán aláà nínú dájú wá ni pé أرسل على الملكين ببابل هاروت وماروت ọlọ́run ní bákan náà wọ́n máa kọ́ra wọn ní ń tá sọ̀kalẹ̀ fáwọn màláìkà méjèèjì náà àwọn màláìkà tá sọ̀kalẹ̀ sí bábílà à ń pè wọ́n ní harut wa marut harut àti marut yìí pẹ̀lú àyà yìí alukurani já mọ̀ pé màláìkà làwọn méjèèjì ọlọ́wà fi pè wọ́n ní alàlè màláìkà yìí màláìkà ní kíni jọmọ́ ó làwọn méjèèjì màláìkà táwọn méjèèjì wá jẹ́ yìí òun ni ọlọ́run ọba wa subhanahu wa ta'ala ó wá fi wọ́n ṣàdánwò sórí ilẹ̀ ọlọ́run ní bábílà láwa ní kí wọ́n sọ̀sí àwọn màláìkà méjèèjì ọ̀hún ìkan jẹ́ Harut ìkejì tí ń jẹ́ Marut ìtàn wọn oríṣiríṣi kálukú ọmọ gbọ́npa ẹ̀ táàmà gbọ́n wà sí táwọn àlùfáà wọn sọ tabasi padà nu tíra náà àwọn kótópù tafsir oríṣiríṣi làá máa bá ń bẹ oríṣiríṣi àwọn àkọọ́lẹ̀ làá máa rí àmọ́ àwọn àkọọ́lẹ̀ wọ̀nyí àwọn míì ń bẹ nú ẹ̀ ó lálàáfíà àwọn míì ti ń bẹ nú ẹ̀ kò lálàáfíà. àmọ́ àwọn ọ̀rọ̀ Harut wa Marut ó díjú púpọ̀ pé ọba fi ara rẹ balẹ̀ ó ṣeé ṣe kọ́ ọlọ́rẹ̀ pérọ́ lóòótọ́ látara bẹ́ẹ̀ ó sì ṣeé ṣe kọ́ pé òótọ́ la ka ìdí nu ni a ṣe nínú àwọn afọ́nitẹ̀ṣe làwọn fi ní irú àwọn báyìí. àbí ká ní pọ̀ ọ̀rọ̀ Harut wa Marut àwọn láwọn ẹ̀rí tó wá lórí rẹ̀ ẹnu ti kùn wọ́n jù lọ́bí wá ní èyí tí mùsùlùmí lè fi ríbi bọ́ tó lè fi ní rest of mind ni pé sọ́rẹ́ nu bí tálùkùrá ní pàtàn wọn mọ̀ yìí wọ́n sá speak sí yòó alùkùrá ní pàtàn wọn pé màláíkà làwọn méjèèjì alùkùrá ní pàtàn wọn pé bábílà ní nọ́sọ̀tì alùkùrá ní jáàmù ó kọ wọn pé Harut wàmárà wàmárùt kí wọ́n làwọn màláíkà méjèèjì yìí wá ṣe níta wá ṣe ni pé àwọn náà wọ́n wá ń kọ́ àwọn èèyàn níjọ́ yìí àmọ́ pẹ̀lú dì pẹ̀lú kí ni jọmọ́ pẹ̀lú dì lóbi ẹ́ sí tí wọ́n bá kọ́ àwọn èèyàn gbólóhùn táwọn wa máa ń sọ kán tó kọ́ èèyàn olùwáwá wípé olùwàníwà máa yọ alì máa ní min ahadin hatta yakula. wà máa yọ alì máa ní min ahadin hatta yakula ìnàmà náà lòsìsìnàtún pàdàtà. a ní arútu àti màrútu ó máa sọ fáwọn èèyàn pé gbọ́ o kan tó kọ́yàn ọbẹ̀ wa kọ́dọ̀ yìí àmọ́ gbọ́ o sọ́ọ́rí tó fẹ́ kọ́ yìí àwa tọ́lọ̀ ni a tó tá ń kọ́yàn tọ́lọ̀ wọn fún wa yìí fìtínà la o àdánwò ní tá a fẹ́ kọ́ wọn yẹn a fẹ́ kọ́ yìí o fàlà fàlà tẹkùfù má kọ́ tán kọ́ lọ rèé ya kẹfẹ́rí sọ́lọ̀ pẹ̀lú ẹ̀ má sori ibú látara rẹ̀ ẹ̀yẹ́ lè máa rò pé gbàgbá lùkùrá ni wọ́n ń wí báyìí kí lálùkùrá ni wọ́n ní kán máa kọ́ àwọn èèyàn sí olùwàtúwà tẹ̀síwájú pé fàyàtà àlàmúnà mínú ma ma yóò fárú ikú na bí mar ìwà zaújẹ ọlá kódà tí wọ́n mọ̀ kọ́ lọ́dọ̀ àwọn àrútù àti màrútù àwọn èèyàn kọ títí èyí tó lè fi ṣòǹpinya láàrin lọ́kọ láya ń kọ̀ lọ́dọ̀ wọn nínú dán. wọ́n ni mọ́ yóò fárú ikú náà sàwé ìwọ náà ti máa gbọ́ àwọn àfọ òní fìràákù máa yù fárúkú náà òní fìràákù báwọn káwọn àfáà tí wọ́n ń pè láàbò òní fìràákù òní àlàfáà tó lè ṣe oògùn ìdán láti pín ayé ẹ̀kọ́ àbógun lẹ́mọ̀ ń pè lẹ́ Yorùbá àfáà lè ṣe àṣàfi sí èèyàn tí ẹgbẹ́ kò sí bọ́kọ láyà sí nífẹ̀ẹ́ ara wọn tó wọ́n sì separate níbi máa ń jẹ́ sí pé nígbà míì tẹ bá ń rí wàhálà láàrin lọ́kọláya tí ò yé èèyàn máa ń gbà míì ìmí ìmọ̀ ń jẹ́ idán o làwọn lọ́kọláya náà ti gbọ́dọ̀ máa lọ fún àdúrà ẹ̀rọ pa àtìyàwó tó ṣe pé ẹ máa rí pé àwọn ẹni yìí sì fẹ́ràn ara wọn ọ̀rọ̀ àwọn ẹni yìí wọ̀ ẹ máa rí bẹ́ẹ̀ lára wọn ẹ máa rí fẹ́ ẹ máa rí ìròpọ̀ dáadáa lára àwọn méjèèjì abẹ́kàn mọ́ rí pé ìjà gbogbo gbà àfìgbà tán bá tó yára wọn àwọn òkú ìdán máa ń ṣe bẹ́ẹ̀ o àwọn àfá alásàtí wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ àwọn bàbá aláwo alásàtí wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ gbogbo orú wọn ni wọ́n máa ń ṣe ó sì mọ̀ pé àyín méjèèjì ẹ̀ ní fẹ́ra yín ìgbà míì wọ́n máa ń rán wọn ni ìyàwó tí wọ́n rò pọ̀ fẹ́fẹ́ nì ó lè jó wu ẹnìkan náà kó òun náà fẹ́ẹ́ ó ti wá dúdúdú bóyá ọmọbìnrin ni ó gbà fún ó wá gbà fún ọ òun wá wò pé ah, ọ̀sẹ̀ ní gbádùn lé ọkọ rẹ̀ ó lè gbọ́dọ̀ ó lè kojú bọlé aláwo kọ́bù ń parí iṣẹ́ ó lè kojú bọlé aláàfà àwọn afá ń ti fà ìkan àwọn àlùfáà wa la pàdé ní ọ̀nà òbí kan lọ́dún kan ọdún tó lọ yìí ọ̀nà Ṣàngó ọ̀tá mẹ́wọ̀n bí yá nìyẹn sínáṣì pé wẹ̀ ó wá jákòókò tí à ń discourse ọ̀rọ̀ jálàbí olùgbàpò sí nínú Islam mo wá naréètì ìṣẹ̀lẹ̀ kan tó jẹ́ personal experience ọ̀rọ̀ ni wá dé tí gbọ́ àwọn àlùfáà wa yìí ọ̀rọ̀ ńlá wa ni wá dálẹ̀ ìjọ náà pé ah mo rí fídíò yìí ìṣẹ́jú mélòó kan lẹ́sọ̀ ṣẹlẹ̀ báyìí báyìí mo nítọ́ ìṣẹ̀lẹ̀ mo ti rí nu o àmọ́ kọ́ lọ́ mọ́tà foríjì wa. kódà ó kọ ẹni tátà sí ni níjọ́ náà lọ́rùn èyí lè gbàgbé láyé oríṣẹ́ ni ó bè mí gan lẹ́rù gbà títọ́ àwọn afọ́fìlà kù náà ẹni wá ní à òun náà lẹ́ẹ̀sìrìẹ́sì tòun náà àwọn níyì táwọn máa ń ṣe táwọn fi máa ń ṣe fìlà láàrin lọ́kọ láya wọn láǹgbà táwọn ń bẹ lọ́dọ̀ àfáà náà ń náà ìtẹ́kù làwọn máa ń lò yẹ̀pẹ̀ ojú sàárèsì làwọn fẹ́ lọ rí bù kí ṣogun òkú làwọn ń lò yẹ̀pẹ̀ nìní táwọn bá bu yẹ̀pẹ̀ nìtàn làwọn fi parí iṣẹ́ wọ́n ní kò sí bí ọkọ àtìyàwó yẹn ti lè fẹ́ràn ara wọn tó kò sí bí ìfẹ́ wọn ti lè wọnú tó wọ́n yà ìdí rèé bá bá ti ń rí láàrin lọ́kọ láya ń gbà míì ẹ̀dá kan jáde tètè múra sáwọn àdúrà àwọn àyà tí ń jíṣẹ́ rúkíà táàfi mọ́ ń ba idán jẹ́ táàfi mọ́ ń ba àsàsí jẹ́ kí lọ́kọ láya ó máa ké lọ́pọ̀lọpọ̀ gbà lọ́kọ láya kán máa ṣe kí ni jàmá kán máa ké tẹ́yìnà bá ti ní fẹ́ gbádùn ara ìní sí ń bẹ naturally ọlọ́run kan lẹ́ẹ̀mí gbádùn ara yín náà ni gbogbo ẹ̀ náà kọ́ lásàtì torí náà àdánwò tó tún kàn wá nílẹ̀ Yorùbá ni pé nǹkan yìí ṣèyàn lẹ̀ yorùbá ó ti di kínú jẹmọ́ ó ti dàṣàṣì gbogbo ẹ̀ náà kọ́ si. ìní ìbí ọlọ́sàn máa ṣe pé ẹ̀ẹ́kàn jọ wúra yín ni àmì ẹ̀níjọ gbádùn ara yín bẹ́ẹ̀ bá jà láàárọ̀ ẹ̀ parí ẹ̀ lọ́sàn ayé yín tẹ́ ti parí ẹ̀ ìsì lè jẹ́ méjèèjì ò nífẹ̀ẹ́ ẹnì lè máa tètè fi hàn láti bẹ̀rẹ̀ fi hàn wo ọkọ ó padà máa wá jọ èèyàn bú ìyàwó náà padà máa wá jọ èèyàn bú Zainab tánàbù wa Muhammad sallallahu alaihi wasallam sallam tó fi fún Zaid Zaid mọ́wọ́lá nabi ní tá nábì túkú ọ̀run lọ́rùn ẹ̀ kódà nípìnlẹ̀ jàhìlíyà ọmọ nábì náà máa ń pè é táyà tó sọ̀kalẹ̀ pé irọ́ ẹ máa pé kálukú pẹ̀lú kọ bàbá rẹ̀ Ìgbòho fẹ́ Zainab Zainab ọmọ lárúbáwá ni tó ti já pé òun túre ọlọ́lá ni ẹni ó fẹ́ yìí ò lẹ́bù rẹ̀ ìjà ni o wọ́n bá jà láàárọ̀ wọ́n parí ẹ̀ wọ́n bá tún parí ó tún ọjọ́ mẹ́ta wọ́n tún bẹ̀rẹ̀ wàhálà ni wá pọ̀ pípọ̀ wàhálà yìí pọ̀ ti wá rí pé ah, àwọn ènìyàn ò ní fẹ́ra wọn olùwà tó wá ní wọn náà ìwọ lọ fẹ́ zainabu ni zainabu tí wọ́n ń bẹ lé zaini bin harisa tí é pé ìjà náà ń jà gbogbo ìgbà ìjà ní gbogbo ìgbà ìjà ní gbogbo ìgbà nígbà tí ó fi délé ànábi àti àgbúrò àgbáriwò kankan parẹ̀ mọ́ àwọn àkọọ́lẹ̀ tá a máa ń rí ẹ̀ẹ́kẹ́ bí àwọn ìyá wa náà láwọn Muhammad àwọn náà máa ń láwọn kẹ́kọ̀ọ́ tó máa ń bí obìnrin lọ́dọ̀ àyíká àwọn táà mọ́ rí fún tùbí ká mọ́ rí fún ìyànláwà Aisha ká mọ́ rí fún ìyàwó Ummu Salama Aisha bà ní ti sẹ́yìn náà kí ló fà á ti débi tọ́rọ̀ wọn ti jọra wọn so ìmí ìmọ̀ ń bẹ tó ṣe pé ọkọ àtìyàwó mọ̀ jà lóòótọ́ ó lè jáwọn kankan ni wọn gbọ́ra wọn yílé lórí ṣèwé tó bá jọ farabalẹ̀ tán jọ excuse ara wọn bá gbádùn ara wọn àmọ́ tó bá jọ excuse ara wọn ìwà ìyàwó mọ̀ mọ̀ mọ̀ gbéwọ̀ ẹ̀hàn náà wọ̀ ọkọ náà sì mọ̀ mọ̀ mọ̀ gbéwọ̀ dájú wọn wà ní gbádùn yàrá wọn èyí ń wà bẹ́ẹ̀ máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ naturally amọ́lọ́njá mọ̀ pé àwọn kan ń bẹ iṣẹ́ bú tí wọ́n ó ní kán máa lọ rí kọ́ máa yóò fàrìkó nàbí yìí báyìí nà lè máa rú iyì wọ́n zàwò jẹ́ ọlọ́ni àwọn ṣàyàtí nínú àwọn èèyàn àwọn aláburú èèyàn náà wọ́n wà máa kọ́ lọ́dọ̀ àrútù àti màrútù èyí tí wọ́n máa lò láti máa fi ya lọ́kọ́láya òkú náà ní jẹ́rì lóòtọ́ bá alùkùránì ti wí o alùkùránì wí bẹ́ẹ̀ àmì ìntí ti ń dùn ọkọ̀ láyà tó ń gbádùn ara wọn tádùn wọbẹ̀ ìwọ́n sì mọ̀ọ́mọ̀ ọ̀sì sàtàtí tí wọ́n mú káyé wọn dàrú táyé wọn wá dàrú táwọn ọmọ tó bí náà ọjà yé wọn rú ìjálátà sí erónù ìntí káyé mọ́ rónù láàbí tó ọmọ èèyàn náà pé kóníkálukú lọ rèé ní tòṣì kájọ́ lọ́wọ́ ọba wa mọ̀ èyí ò làṣà sí tán bá ń sá òfin ní ìrànyàn ìwọ́gbọ̀n nígbà kan sàṣẹ ọdún kódà wọ́n tún lè máa díyàn pé wọ́n sàṣẹ ní ọmọ ní ìtàwọn ìbí ọlọ́run bá fi ń kú ọyọ ńgbọ̀ ti gbára ọdún ọlọ́run bá náà padà yẹn nù áyà yìí olúwa ní wà máa ń bì dọ́ọ̀rì nàbí min ahad illa bi iznillah. wà ọlọ́run ní àwọn ìjọ tó ń kọ́ lọ́dọ̀ àrùtù àti màrùtù yìí tó fi ń ya láàrin lọ́kọ̀ọ́láyà yọ́lọ́ ní ọjọ́ ìdíyàn o èyàn kankan ò lè lo àṣà tí nì fi ṣàṣẹ́nìkan kó ba tẹnìkan jẹ́ nínú àwọn ẹ̀dẹ́ mi ọlọ́run ìlà abíbẹ̀lú yọ̀ǹdẹ́ mi ọlọ́run tí n bá tó yọ̀ǹda ni àṣà sí wọn tó lè ṣiṣẹ́ bí ìbá bí yọ̀ǹda sí wọn lè ṣáà kò sí ní jẹ́ torí kémi ọlọ́run ọ̀bọ̀ yọ̀ǹda òun lẹ́ẹ̀ máa rí kémi mọ́ sábà má kò ju èpè ìwọ́ tó mọ́ ń bẹ̀rù àjẹ́ tó ń bẹ̀rù oṣó àìníláàká ìníbẹ̀ ọ̀làmù tó ń bẹ̀rù lọ́bẹ̀ ológun tó ń bẹ̀rù àfọ̀ onífìlàkù náà ń bẹ̀rù àfá alásàsí náà ń bẹ̀rù àfá àti ìranjú wọn ìranjú wọn àìní bẹ̀rù ọlọ́wọ́ ọba tó lọ́ọ́ ti máa bẹ̀rù wọn gbogbo tí ń bẹ lọ́wọ́ wọn tó fi máa ń lérí wọn lè fi àfẹ́kì ẹnìkan ńlá bí ìfìnilá ìyọ̀ndọ́ ọlọ́ni àwọn ẹni tó ń bẹ̀rù nì tọ́lọ́ bá gbá àwọn gan náà mú àwọn gan mọ́ bí tára àwọn kù sí tọ́lọ́ bá gbá àwọn náà mú tán táwọn agbóhùn mọ́ gbọ̀n gídógídó ìdí tẹ́yẹ ṣe wá bẹ̀rù wọn ni pé gbogbo tí ń bẹ lọ́wọ́ wọn ò tí ì lè ṣiṣẹ́ ńlá bí ìdínlá ajẹ́pọ́lọ̀ gangan ní òjò ṣiṣẹ́ nù àbíjàmọ́ kọ́mpìnì kan bẹ àwa wá fẹ́ lọ gbéṣẹ́ lọ́bẹ̀ àbá wo pé àbá lílọ mákẹ́tì pọ́dọ́tì wa tán bá bá wa ra kọ́mpìnì náà owó dé ayé ẹ̀kọ́ àwa mọ̀ pé ẹni tó ní final say ó md bàbá ilé rí ibi jòkó tí md ọ̀rọ̀ wa ti dayọ̀ àyíwá kan tí ọ̀rọ̀ mi yíyé bọ̀ tọ̀ àwa mọ̀ fáwọn èèyàn tó ń bẹ sẹ́kẹ́tírì kínní kan ẹ̀ kí àwọn tó máa ń wà ní receptionist tàbí síbẹ̀ náà ni receptionist secretary títún ní máa wà mẹ́ marketers kódà ká tún fi pa èkún ẹgbọ́n ló súnmọ́ mdb ẹ tún fi pa èkún àwọn àmọ̀ pé gbogbo àwọn ẹni yìí àwọn ẹni tá a bá lọ bá àwọn lọ̀rọ̀ owó wọ̀ àwa lọ ní míǹsì kan tá mọ̀ pé tá bá lọ gbá receptionist tá a dọ́dọ̀ secretary tá a dọ́dọ̀ pa md direct àwa àti rẹ̀ ó jọ sọ̀rọ̀ á sì parí ẹ̀ láàrin wa ẹ dákun àwa mọ md àwa àti md wájọ ń sọ̀rọ̀ a ní fóònù nọ́mbà md lọ́wọ́ md tí wọ́n sọ fún wa pé ìjẹba ti nídìí ẹ̀kan pé mí o ṣòṣe ni gbogbo ìjẹba nídìí lẹ́mọ̀ lẹ́mọ̀ gbà ó jẹ̀mọ́ sọ̀rọ̀ mi yíyí báyìí àwa táwa ní gbogbo orú yìí ò lọ́wọ́ wọ́n wá ní receptionist àdíẹ́kù wọ́n wá ní secretary àbíjẹ tí máa mú pé tí wọ́n wá sọ fún wa pé wò ó product yìí yẹn ibi ìbáyé kọ́lẹ́ máa ta o ìṣẹ́tọ́ ní tiwa nípa àwọn olè gba product yẹn ní company wa yìí secretary wa ń dúró dúró pé ẹ̀wọ̀n ní bá wa gbéwèé wa wọlé àwa làwa sì ń bá md sọ̀rọ̀ yìí ẹ̀dá kò ṣe àtún wa mọ sunkún wájú secretary ti ẹ̀dẹ̀ jọ́sà ẹ̀jẹ̀ ṣe àmọ̀ sunkún bẹ́ẹ̀ jẹ́mọ́ sọ̀rọ̀ mọ́ ṣé àní sunkún bẹ́ẹ̀ walillahi ni masalul a'la àpèjúwe ọlọ́wọ́ bá nu bàbá kan ní direct ni ṣẹ́rí bọ́lọ́wọ́n bá ti nínú o ọlọ́run ọba wa kọjá akápẹ́ ní mb àmọ́ tó lè yé wa lápèjú ìlàmú wa ní ọní nọ́mbà ọlọ́run lọ́wọ́ tọ́lọ́run tí ò kí ni nọ́mbà ọlọ́run tó ọní onípolúwa ní pé ìrìn ànábì wà ìdá ìbáàdì alukurani ní ilé anabi táwọn ẹrú mi bá béèrè ń pè mí ọlọ́run lọ́wọ́ rẹ̀ ni mo súnmọ́ wọn pẹ́kípẹ́kí any one of them tó bá dé pè mí má dá lóhùn ọlọ́run sọ báwọn ọlọ́run tó wá ní ud'uni astajib lakum ẹ pè mí ìdáyín lóhùn tẹ̀lifọ́lọ́wọ́ bá ti fún wa ní direct access sọ́dọ̀ rẹ̀ èmi àtẹ́wájọ ní direct access sọ́lọ́hùn tí é pé òun ló lè kọ̀ máa ń bí oṣù kó ní tó fẹ́ ṣeṣe òun ni ó ṣe ìfàjẹ́ ní yọ̀ǹda òun ni ó ṣe ìfẹ́lẹ́bọ lóògùn ní yọ̀ǹda ẹlẹ́bọ lóògùn wá ń dẹ́rùbà ó yẹ kọ́ sọ pé gbẹnu ẹ sọ̀rùn àwọn tí ó fún ẹ yọ̀ǹda làwọn ń bá ṣe <laughs> ayé ẹ̀kọ́ ni ọ̀tún tí wọ́n bá rí olóògbò nìkan tó lòun olóògbò ni èwo tó ọba já wọn bí kíní kan á ní ọmọ ìyàgbẹ́ àwọn ọ̀gá ẹ tí ó fún ẹ ní yọ̀ǹda àwa ní àwọn tí ó wà púùfù ọ̀rọ̀ rẹ̀ àwa ní kọ́ńtàkì wọn lọ́wọ́ èmi àti wọ́n sì mọ́ bá àtijọ́ mọ́ ń sọ̀rọ̀ tàkùsẹ́ wọ́n ló ẹ̀kọ́ máa bẹ̀rù àwọn ẹlẹ́bọ ológun máa bẹ̀rù òkìyá ọlọ́run bá ti yẹjú ẹ ọlọ́run kò sí kẹtẹnu min ààbìn ìyọ̀ndẹ́ ọlọ́run làjẹ́ tó lè dìdí ọlọ́run ní òfin ní àpúrúbà bọ́lọ́wọ́ bá àpúrùfù àjẹ́ tí ń ranjú mọ́yàn ojú rẹ̀ olè jíjẹ́ bọ́lọ́wọ́ ọbọ̀ bá àpúrùfù àṣàṣí àwọn alágbàsí kò lè jíjẹ́ bọ́lọ́wọ́ ọbọ̀ bá àpúrùfù idán òpìdán kò lè jíjẹ́ tó bọ́lọ́wọ́ ọbọ̀ bá àpúrùfù gbogbo àwọn plọ́ọ̀tì wọn kò lè jẹ́ gíní kò lè jíjẹ́ ìwọ tó yẹ kí wọ́n wá lọ ṣe ni pé jẹ́ káàrin ìwọ àtọlọ́hùn yẹn dán tó rọ̀ ní mọ́ fún ọ ní àpúrùwà tájà kan bá ti wá dẹ́rù àwọn kọ́kọ́ gbẹ́nu ẹ̀ṣọ́ nǹkan tó wà lọ́bọ́lọ́ ọlọ́run ìkan náà àwọn àjẹ́ rẹ̀ tọmọ àpúrùfù aburú rẹ̀ ó ń dẹ́rù bà o man six láìsẹ̀nsì rẹ̀ gan pàápàá kó tiẹ̀ má dìde bẹ́ẹ̀ lómi ọtún lè bẹ́ẹ̀ náà lé lórí bẹ́ẹ̀ pé kọ́ lóun ó tún six láìsẹ̀nsì rẹ̀ tí ò lè bí lè ṣiṣẹ́ àbí ńgbà tó bá ní connection pẹ̀lú odidi md kí jẹ́kẹ́ sì mọ́ wá dẹ́rù bọ̀ ṣé ọ̀ ní sọ́mu pé ó yẹ lélẹ̀ kó mi jẹ́ ó dàbí ọ̀rẹ́ mi kan tó ní company kan àwọn yìí àwọn ò bá mọ̀ mẹ́ni tó wà mẹ́jọ náà òun ò dá mi mọ̀ mo bá wọ bẹ́ẹ̀ tó bá ní àbá àbá àbá àti lẹ́fẹ́ ẹgbẹ́ kù ní. àwọn eléyìí kan sọ fún ọ̀gá ni pé ọ̀gá ọ̀yà eléyìí ní ìkànfẹ́ rí bí mọ́ kò ní ìfọ́ kó béèrè pé kí ló ṣe eléyìí ìfẹ́ rí bí mọ́ pẹ̀lú ah, wá sí ọ̀yá ọmọ lọ ọ́ sì lọ ọba lọ táyì máa wá ló ṣe ọmọ àlẹ́kẹ́ ní báyìí báyìí jẹ́mọ́ irú àti ní nù direct contact kan máa pé wá báàrin ìwà àtọ́lọ́wọ̀n ọbú ti da jẹ́ kí ìwà di di ẹni tó yẹ pé ọba ọ̀súnmọ́ lọ́wọ́n ọlọ́wọ̀n ọbú rí náà lẹ́ni ó súnmọ́ òun ọlọ́wọ̀n ọbú lè máa pàṣẹ pé yá báyìí báyìí báyìí àmọ́ ọ̀jìnà sọ́lọ́run ọ̀jìnà sálùkùránì ọ̀jìnà ságbára ọlọ́run ọwá látàtì ìwà níràn torí pé ọkàn wà lásán nù irú ọ̀rọ̀ yìí ni àwọn táwọn náà jókòó ìdán wọ́n bá rí jẹ bá ti wá ń júwe ọlọ́run fáwọn èèyàn wọ́n wá ṣe bẹ́ẹ̀ báwọn polówó tí wọ́n ní wọ́n ní jẹ́rìí àwọn gẹ́gẹ́ tilé ò gbọ́dọ̀ lásán ẹ ọlọ́run la ní ẹ dúró tì kìí ṣe dọ́tẹ̀ yìí polówó kìí ṣe dọ́tẹ̀ ṣe kiri jọmọ́ kìí ṣe dọ́tẹ̀ yìí polówó la ní káwọn èèyàn dúró tì olúwa ló yanjú ẹ̀ fún wa yìí ìpè wà máa hùn bí bọ́ọ̀rí nàbí yìí min ahadin illa bi idhnillah

ojú yóò bá yà á jẹ́ àwọn kùnrin jùlọ gbogbo yóò bá yà lẹ́bọ̀ lùgùn tí kò bá lè ta àwọn ilé ìwòmọ̀ wákà ọba ti máa ń fọ ìyá àjẹ́ àti mo yẹ nínú Islam ààyè máa bú pẹ̀rípẹ̀rí ìyá kódà àwọn tó gbẹ́bọ̀ dání ọlọ́run náà sì lè má bú pẹ̀rípẹ̀rí ìyá nípa àwọn náà fẹ́ bu ọlọ́run ọba tí náà para tí wọ́n bá ti ní yóò bá yóò ṣàwà yóò bá yóò ọlọ́run tiẹ̀ náà ṣe ni pé ìwọ ọlọ́jẹ́ kí wọ́n bú ọlọ́run àmọ́ ọ̀rọ̀ yìí tán sọ́ọ́ bí ó dá lójú lẹ́nu tí ìwọ mùsùlùmí ìwò kan ní fi tọ́lọ̀ ní àmọ́ sí ni ó gbọ́dọ̀ dá i lójú pé àjẹ́ kan kò lè ṣe nǹkan kan fún rẹ̀ ìlà ẹ dákun àwa máa sọ orú ọ̀rọ̀ báyìí àyà lùkùránì báyìí àwa máa ṣe ìwọ́sùn àmọ́ ní àwọn ọlọ́yọ̀ ní ojòkó sí ìmọ̀ ọ̀rọ̀ ọmọ ọ̀rọ̀ wà wà mọ̀ kí wàhálà yìí fáwọn èèyàn àwọn àfọ́ òkùdán àtàwọn àfọ́ àti wọ́n mọ́ ń tàwọn èèyàn jẹ ariwo táwọn máa mọ́ pa ní pé àwòrán ah, ẹ̀mọ́ta wọn lóhun wọ́n kàn ṣe wá sí ni wọ́n ti ah, òwò lọ́wọ́ mọ́ tó jẹ tẹ́lẹ̀kùn òwò ti òwò wa mọ̀ bí táwọn gan kojú wọ̀ wọ́n kàn já afá lásán ni o wọ́n kàn pariwo alùsùnà wọ́n ṣògùn ju nǹkan mí lọ kò yí sí pé káwọn náà mọ̀ rò pé àwa náà ṣògùn ju nǹkan mí lọ kọjá sí ìgbọ́n ti lo gbogbo àṣà sí wọn rí pé kò wá ṣiṣẹ́ àríbẹ̀ ẹ̀kọ́ ni jẹmọ́ kò síṣẹ́ ìwò làwọn náà ti wá kọ̀nkúlùdù pé ah, ah, ó ṣe ó ti làtàsí àwọn náà ti lògùn òun náà nídàn tí ẹ̀ òun náà dúró lásán bẹ́ẹ̀ ni alùkùránì ló jáwọ́ mọ̀ pé ọlọ́run yóò fún wọn so tí wọ́n bá ti wá àtọ́ lọ́hun ṣe kò sí kò nídìí ọ̀nbẹ̀rù ọlọ́wọ́ bá ní kí a tún wá gbọ́ wa yata'allamuna ma yadurruhum wala yanfa'uhum ọlọ́ni dásí ń kọ́ yìí lọ́dọ̀ àwọn àrútù àti màrútù yìí kò lè ṣe wọ́n láǹfààní o kò lè kánira kú òfún wọn ń kọ́ kò lè kó nira bá kò lè ṣe kò lè tọ̀ kárùtù àti márùtù tàà sì ní wọ́n mọ́ wá kọ́yàn yìí kéèké káwọn èèyàn ó lè sórí ibú láti ní wọ́n wá kọ́yàn lọ́lọ́wọ́ bá ṣe láwọn méjèèjì kọ́kọ́ mọ́ ń parí fáwọn èèyàn pé fàlá takùfún mọ́mọ́ tàtàfí o hikmọ̀ wo ni wọ́n bẹ́ẹ̀ bí pé wọ́n wá kọ́yàn tẹ́wọ̀n kó yẹ ká yẹjú rẹ̀ tọ́lá àwọn tí wọ́n máa ń mú rújú alùkùránì wà tán rẹ̀ máa ń dorí alùkùránì bí fáwọn mùsùlùmí gbogbo orú kan báyìí ni wọ́n máa mú wá alùkùránì yìí lòun wá takò ẹbọ ayé ẹ̀kọ́ ó lòun wá takò wá kúfúrú ó tún wá ń tún àwọn màláìkà kalẹ̀ kan máa wá kọ́ èèyàn ní kúfúrú bísí ló bí kí ló bí ni pé ń gbà táwọn eh, bàánú Ísírẹ́lì àwọn Yahudi tí wọ́n máa ń takò àwọn ànábì ọlọ́run tí wọ́n táwọn ànábì ọlọ́run bá mú mẹ́sẹ̀jì wa tán mú áyà wa tán mú tán ṣe àmì kan àwọn máa ń pariwo idán o idán o idán o èyí ò ló ṣẹlẹ̀ sí ànábì wa

إن هذا لسحر مبين آية 76 فلما جاءهم الحق من عندنا فلما جاءهم الحق من عندنا قالوا قالوا إن هذا لسحر مبين الله nígbà tí Musa tó dodo ọ̀rọ̀ dé látọ̀dọ̀ àwọn Ọlọ́run táwọn náà rí àwọn àmì tó rododo ọ̀rọ̀ Ọlọ́run ni wọ́n sọ ní pé inna hadha la sihrun mubin wọ́n ni a ah, ìdán tó fojú hàn onílẹ̀ ilẹ̀ kọ́ọ̀lá Musa kọ́ọ̀lá Musa àtàkùnrùn ọ̀nà kí ni máa ń ṣe yín náà àtẹ̀kùnrùn náà lè hàk ṣé tó dòdò ọ̀rọ̀ bá dọ́dọ̀ sí ṣe ń jẹ́ ìmọ̀ sọ́n gbogbo ìgbàtẹ́ bá tí lódòrò ni pé ìdán ni

olúwa ní wà alqi ma fi yaminika talqaf àwọn ti pidán Suratu Taha aya 69 ọlọ́lá àwọn ti pidán wọ́n ti lo dán wọn wọ́n ti lo àwọn dán tó ṣe pé gbogbo ẹ ti ń jọ bí ejò lójú àwọn èèyàn àwọn okùn náà ti ń júlẹ̀ ó ti ń jọ ejò gbogbo júlẹ̀ ń jọ ejò yìí hàn ṣé dán òun náà ara náà ni wọ́n lò ayah 69 suratu Taha Quran chapter 21 وألق ما في يمينك إنما صنعوا كيد ساحر ولا يفلح الساحر حيث أتى Olúwa ní rẹ̀ Musa wà alqi ma fi yaminika èyí tí ń bẹ lọ́wọ́ tó rẹ̀ níwọ́ jùlẹ̀ jẹ́ tọ́ bá ti jùlẹ̀ gbogbo tó ń ṣe ni yóò kó gbogbo ẹ̀mí lẹ́ẹ̀kan náà ọlọ́ni gbogbo tó fi ṣe lè ṣe ìdù sáàrì èsì òpìdán lásán ni ọlọ́run ló pín ìdán òsì ní jèrè níbikíbi tó bá dé irú òpìdán ò ní ṣe gínú ni kò ní jèrè kò jèrè lọ́wọ́ wọn tọ́lọ́wọ́ bá náà ṣe ń sọ pé ìdán téèyàn tó ń lọ rí kọ́ ni ìdán ń kọ́ nínú dán in tí ò lè ṣe wọ́n láǹfààní ni tí ò sì lè mú dáadáa wa amóhùn làwọn rò pàwọn ànábì ọlọ́wọ́ bá lò ó nárò pé Musa lò nárò pé Sulemanu lò láyé tí ẹ̀ kí Musa ó tó dé so in tẹ́ mọ̀ ń rò nìyẹn ọlọ́dúnwá ní àrùt àti marut ẹlọ àkíkọ́tù sífìrì ẹlọ pàwọn èèyàn so tán bá kọ́ idán tí wọ́n bá rí pé idán rẹ̀ wọ́n ti mọ̀ ẹlọ kọ́ wọn kàn mọ̀ tí wọ́n bá wà mọ̀ tán bá ti wá ń rí táwọn ànábì ní ṣe wọ́n lè máa mọ̀ pé àmọ̀ tán pè ní dán eléyìí tá a rí yìí o kìí ṣe kínú ìntọ́rọ̀ ṣe ní kí àrútù àti màrútù wá pàwọn èèyàn nídánù pé wọ́n lè máa mọ̀yàtọ̀ láàrin ìdán àti agbára tí a fún àwọn ànábì ọlọ́run ìyẹn ló fà á nínú tọ́ àtàǹkè lọ nì á padà rí táwọn òpì padà ṣe ìgbà tó di pé wọ́n ju okùn wọn lẹ̀ à nílé ìsọ̀tọ́ nìtọ́ Musa àti Fìràwò tó di pé àwọn ní ìpìdán wọn tí Musa ju pọ̀pá rẹ̀ lẹ̀ àwọn ejò kéékèèké tí wọ́n ejò Musa sì gbé gbogbo ẹ̀rù gbogbo wọn ti rí pé a èyí táwa rí yìí ìjọkọ̀ yìí tọ́lọ́wọ́n lè tẹ̀síwájú bẹ̀ pé fàún ní kíyà sàhárọ́tù sujada ń kọ́lú sàhárọ́tù sàhárọ́tù wọ́n jẹ́ bí àfá قالوا آمنا برب هارون وموسى fàúlùkíyà sàárọ́tù sújàdá ọlọ́run ní gbogbo àwọn òpìdán nì ìgbà tí wọ́n rí tí Musa ṣe wọ́n forí kanlẹ̀ bẹ́ẹ̀ kọlù ọlọ́run tó wá jáde lẹ́nu wọn ni pé kọlù àkọlù àmànà bí rọ́bì Haruna wa Musa ọ̀nà àwádìí gbàgbọ́ pẹ̀lú tàrí àmànà bí rọ́bì Haruna wà Musa ẹni tó wà ń pè ní dánmọ́ wọ́n ní a ah, olúwa arúnà àti olúwa Musa àwa náà ti gbà wọ́n gbọ́ báyìí ah, àwọn àwa náà ti di múmi ní irun tọ́lọ̀wọ̀n ọba Musa àti arúnà pèpè sí làwa náà mọ̀ pèpè sí láti èmi lọ kọ́ọ̀lá àmọ́ntùm láà ìtí yọ̀ǹda fún yín kéèkẹ́ nígbàgbọ́ fún Musa ẹ ti ń pariwo pé ẹnigbàgbọ́ fìrìáwó náà sì rèé olódo lòun tiẹ̀ òun ò mọ̀ ń padán àwọn eléyìí ti kẹ́kọ̀ọ́ dán wọ́n sì rí ìtí Musa tó display ó ti wá clear ju wọn pé hù ìtí Musa ń lò yìí kèé ṣe ìjẹ́kọ́lélẹ́yìí mọ́ ó ti dagbára làwọn bá nígbàgbọ́ amábìlà ọ̀nà látara ìmọ̀ kan tí ẹ̀ ọ̀rọ̀ tó ń sọ ní pé iná hú lákàbírù kó mú lẹ́rí alámọ̀kúmù sẹ́hìr ah olóòtú wá yé mi àṣẹ Musa ti ẹ̀ lọ́gá yín tó kọ yín dán àṣẹ Musa lọ́gá yín ó ní bàbá àwọn ti rò pé agbára tí Musa fìràún òun rò pé agbára tí Musa ń lò idán ni àwọn yìí náà idán làwọn náà rò kó ń lò ní gbogbo òkú idán ìgbà náà ṣe kóra wọn jọ ìgéǹsì rẹ̀ amọ́gbà kan rí tó jù ú lẹ̀ wọ́n mọ̀ pé òun eléyìí amọ̀bídán tí wọ́n pírẹ́tì ìjẹ́kọ̀ yìí làwọn ti gbà wọ́n gbà fẹ́ẹ̀ ní fìdáwọ́ náà gbé òun o aláìmọ̀kan lòun olódo lòun kò mọ ipa dán táwọn onídán túmọ̀ àwọn lẹ́kọ̀ọ́ jù lọ bí ẹ̀ nítorí ibù náà tẹ́gbọ́n ibú náà ni àwọn tó wà mọ́ jù lọ tàwọn bá ní àá ah, yẹlú táwárí amẹ́nàbì rọ́bì haruna wà ó ní òun ìjẹ ni pé ìmọ̀ gé yín lọ́wọ́ àtẹsẹ̀ àmọ́ ìwà níjó jẹ́ lójú kan náà bí n bá gé lọ́wọ́ ọ̀tún ẹsẹ̀ sì nígè bí n bá gé yín ọwọ́ ọ̀tún ní igè ìbá sì gé ilẹ́sẹ̀ ọ̀tún ọwọ́ míníkì láàfin tí ò ní bára wọn lọ ni. ó ní kódà kí ìṣe mi gbé ìdíwá kan ìmá gbélébù ìṣe kínú ìkà ìmá gbélébù gbàǹbá ṣe ń gbásùbàṣù tán. Aṣájú àdáàbà wà àbẹ̀kọ́. Ó ní tí mo jù bẹ́ẹ̀ ṣe ni pé Ọlọ́run tẹ́lẹ̀ gbà fún àti Musa tẹ́lẹ̀ gbà fún, àwa bẹ́ẹ̀ wò ó àti yín àtọ́lọ́ Musa ta ló lè fìyà jẹ níbi ọ̀gá àyàmú lọ́dọ̀ fìyàwó náà ó ṣe bóun ti fìyà jẹ yẹn parí lóòótọ́ ìyà ni lọ́dọ̀ àwátà mẹ́láyé àbíyàkọ́ ẹ̀rùn náà ló jẹ́ kó jọ fìyàwó náà lójú ìyà ló náà pé ó ṣe bọ́ gá àyà lójú ibi jẹwọ́n ọ̀tí ìbìyà jẹwọ́n ìyà iná tọ́lọ̀ láwọn èèyàn ó wọ̀ bó lẹ́yìn náà náà ti ní anábì bẹ́ jóyò anábì bẹ́ ròyìn rẹ̀ anábì ní náà bi na yìí anábì náà yí bi rí láyé tí ń jó yìí tí ń jó lé wo ní onu kan péré ni nínú sẹ́fútì ìpín iná pé iná tí ó ju àwọn èèyàn lálìkìyà mọ̀ irú iná tẹ́ lò láyé bó ti ń lára tó nì ẹ wà fún ọ̀nà kí ni yóò wá àádọ́rin ah! àwọn sọ̀hábá iná alákàfíà iná ayé yìí náà ó tó kọ́lọ̀ fi jẹ̀yàn lálìkì àmọ́ ànábìnrin àti níjẹ́ kó tó yàn ìyí tọ́lọ́wọ́ bó fi jẹ̀yàn lálìkì àmọ́ yóò gbóná ju tayé yìí lọ lọ́nà àádọ́rin ìgbà 70 times ẹwù bóò ní ó ti wá rí tákù iná tí ń bẹ láyé yìí ìjẹ́ èèyàn lè dúó nú ẹ̀fọ́gbọ̀n ṣẹ́jú ipe ẹ̀dáná kalẹ̀ sínú bí táwa ìṣẹ́jú márùn-ún ọ̀tún bẹ̀ ìṣẹ́jú méjì ọ̀tún bẹ̀ ọkùn ni káwà ní irú ẹ̀ sẹ́mútì irú ẹ̀ yóò gbóná irú ẹ̀ yóò ní ìtì irú ẹ̀ yóò máa lára rẹ̀ lọ́nà náà wá ń ṣe báàrí pẹ̀lú àìmọ̀kan bálá ìmọ̀kan tí jìmọ̀ àyìnmakan tí àtòun náà fi ṣe fáàrí rẹ̀ kí ló mú àyàbì ó ní pé hárùtù àti màrùtù tán wá kọ́yàn nídán ìtọ́lọ́n fẹ́ fi àtìbù lágbára Musa tó padà wá dé lẹ́yìn súnlẹ̀ ìmọ̀ náà ìtọ́lọ́n fẹ́ fi àtìbù ní pé abẹ́kára yóò mọ̀ dádán mọ̀ agbára tọ́lọ̀ ilé ìtarí ìlékè ni ìdán ní àrùtù àti màrùtù fi máa ń pariwo tí wọ́n bá wá pàwọn èèyàn pé wá o wọ́n mọ̀ ní iná máa náhánù fìtìnà tó ń pàlá wo ìtìnà la jẹ́ o èèyàn lè sórí ibú látara ń tà ń kọ́yàn o ìwọ má ṣe orí ibú o orí ibú kọ́ alukurani ti gbókù jẹ́ pé ìdánwò làwọn kan wá bí ń jẹ wọ́n sì tẹ́ra wọn láàfà ìdánwò àwọn àfà ẹlẹ́bọ ni òní wọ́n ń lò nísìn tí wọ́n sì ń tẹ́ra wọn ní àfà àbí kí ní ọmọ máa àfà àmọ́ sáwọ́rò torí kí lọ́jọ́ ń wérò ẹ̀sìn tí ẹ lọ bẹ́ẹ̀ sí ní àbẹ́sìn tọ́lọ́ ọ̀n ṣe sí yẹn tí wọ́n ń gbọ́ wáàsí rẹ̀ àwọn wá yẹn mẹ́wàá lọ ọ̀rọ̀ ọ̀gbá ẹ̀yẹ èrò gbọ́dọ̀ mọ́ kan torí kínú ìwọ́n sí ní. ọlọ́ọ̀ni ah, tó bá fẹ́ kírò pọ̀ bí iṣẹ́ rẹ̀ ládùúgbò rẹ̀ yóò rẹ̀ bí ò bá sì tí wọ́n wá kò tí wọ́n wá nù ọ̀ ní rojọ́

tọ́lá nọ́bí mi tó jẹ́ wà sí tó láyé ńjọ́ tí ó bá tọ́ àwọn àwọn ọ̀nà gbà fún ọ yóò dìde dúró ọmọ tí ó kàn ó ti mọ ẹbẹ lẹ́yìn rẹ̀ àwọn ọ̀nà gbà fún náà adábìlí kódà tó bá dọjọ́ náà àwọn ànábì ọlọ́run ọba mi ò dé wà lẹ́yìn sàwọ̀rọ̀ ahùn àhàdẹ̀ ẹnì kankan ò ní sí lẹ́yìn wọn so yóò kàn dé náà ni ah ọlọ́pọ̀ ti rán mi mo jẹ́ jẹ́ jẹ́ mo kéékèèké mo wí wí wí ẹnì kankan ò ṣe gínú ẹnì kankan ò gbà fún mi tọ́ èmi náà mo sáré tàbí ìṣe lówó ó fi wá ṣe fáà yípa wa àlìúmọ̀ rẹ̀ láti kínú jọmọ́ lápọ̀jù jọ náà ọlọ́mọṣá ṣàánú wa o ọlọ́run fún alágbọ̀yé ọ̀rọ̀ rẹ̀ so ìdán ìwà àfá àmọ́mọ́ lọ lo àrùtù àti mọ̀rúgbẹ́ ṣe bí àrùtù àti mọ̀rútù ṣe báwọn náà wá pàwọn èèyàn dẹ́ ṣe wá máa gbákò sí tí wọ́n ń bẹ̀rẹ̀ nítorí ni pé ìdán àrùtù àti mọ̀rútù jọ ṣe ń kíra àti mọ̀rútù

tálìjẹ̀ nú tó ń kú kọ rẹ̀ tó bá padà wá jáde sí kò nílé dúró ti mọ́ ọlọ́ndákun ṣàánú wa o wọ́n jẹ́ aṣọ orígbó ẹ̀sìn ọlọ́run ọlọ́ndákun mọ́jú dàrú wa lọ́wọ́ so harut àti marut ọlọ́run mọ́ mọ́ fi wọ́n ṣe fitna ni ẹ̀kọ́ àwọn èèyàn dídán ìdídájọ́ wá ní ẹ̀kọ́ wọn rèé kán lè bá mẹ̀yàtọ̀ láàrin dá àti àmì tá a bá ń gbé fáwọn àmẹ́bí ọlọ́ làwọn okùn ìdán fèrè out ló ṣiṣẹ́ pé ńgbà táwọn ti rí òdodo àwọn juwọ́lẹ̀ kódà bí tó wá dá wọn lójú dé bí fìràwọ̀ náà ti lérí pé òun ó fi àjẹ wọn wọ́n tún fèsì wọ́n tẹ́ gínì jọmọ́ wọ́n tún fún lẹ́sì ẹ̀yìn jẹyìn lápá èyí jẹyìn lẹ́sẹ̀ mílíkì láàbí tí ò ní

àwa mọ̀ pé dẹ́kọ̀ yìí mọ̀ àwa ti rí gbágbára ọlọ́run ọba rẹ̀ àwọn olè wá wò pé wọ́n làwọ́ wà fọ́ọ̀lù fún káwá fún òdodo tó ń yé wa lẹ̀ akátún wá fẹni tó dá wa ta fi pé eléyìí ló dá wa ló ṣe eléyìí ló gbé fún Musa káwá fílẹ̀ tó ní gbọ́ lọ́ọ̀bí àjẹ́

tó dòdó bá ti dé ríyàn tí mọ́ ń dìre àbá wọ́n tún abẹ́ mú ọ̀wá nípa àárí ọmú ọwà ìyarí wọn lọ pé ọwà pé àà ah, ah, egun rẹ̀ tún wá ń lè ẹ̀yìn ló bá ti sọ pé ẹ̀fẹ̀ pa àyín lẹ́jẹ́ egun rẹ̀ ó lè kalẹ̀ tó àti kárí bìrà ọ̀nà ò bá lérí ni ẹnu mọ́ tí ò bá ṣẹlẹ̀ láàárín àwọn òpìdán bìrà ọ̀nà àti Musa ó ní pé àwa ti ní ìgbàgbọ́ ọ̀rọ̀ bá kú tán bẹ́ẹ̀ àmọ́ ń gbà ti di pé tọ́ ìgẹ̀yìn lápá ọ̀tún ìgẹ̀yìn lẹ́sẹ̀ òsì àbí ìgẹ̀yìn ní ẹsẹ̀ òsì kí ń gẹ̀yìn ní apá ọ̀tún àbí ìgẹ̀yìn ní ẹsẹ̀ ọ̀tún kí ń gẹ̀yìn ní apá òsì ṣé yìí wá ní ọ̀gbẹ́ni wá kí ló dé kọlu lánà òsíraka àlámẹ́já àná nínú ìbẹ̀yìn náà ti قالوا لن نؤثرك àwọn ò lè gbé wọ sókè tó bá wa nínú àlàyé ọ̀rọ̀ ní òdodo. a sì lè fẹ́ ní ó rán àti àlè fẹ́ ní ó dá wa lẹ̀ tá a ti di kòròdó ní tó pè wá sí. ṣé ń tọ́ ọ̀bà ṣe ṣé kí ni o ṣé ń tọ́ ọ̀bà ṣe sọ́ọ́rí tó bẹ́ẹ̀ ṣe òun náà jẹ́ àtúnjọ yí ọ pé. gbogbo tó bá ṣe kò ju ayé yìí lọ ju kí nù láwọn tí máa ń sọ fáwọn afóúnjálàbí afóúnjálàbí tí máa ń fògùn lérí àmọ́ èmi ìjọ pè yíwá ẹ̀ ó ó wọ́n já ìlọ́la ẹ̀rọ tó tàbí àti fún ìgbọ́dọ̀ gbogbo ẹ̀yà yìí wọ́n já ìlọ́la ìgò sí ọlọ́la ẹlàbájá ìgò sí ọlọ́la ìgbà ní wà ní pé bá pè bí máa ìdọ́ọ̀bà ṣe àárọ̀ ìdọ́ọ̀bà ṣe èyí ò tó bá ṣe wá bẹ́ ṣe nǹkan pọ̀ tí wá bẹ́ rí nǹkan ṣe iná máa fẹ́ kú bí hadhihi al-hayata ad-dunya. iná máa fẹ́kù bí hadhihi al-hayata ad-dunya. gbogbo àwọn yìí tó ní wo tó bá tún ní tó ń ṣe nìna tó ń lé ní tó ń plọ́ọ̀tì pé wo ara wọn tí ó wá sí ọ ní báṣubàṣu fákòdì mọ́. fákòdì mọ́ ẹ̀ ń ẹ ṣe jẹ́ bá ṣe kájí ẹ̀rí náà. iná máa fẹ́kù bí al-hayata ad-dunya. gbogbo dẹ́bàá ti ayé ìdìkan náà lẹ́lẹ́ ṣe mọ̀ agbáfọwọ́ ti lọ rẹ̀ ń tú àwọn fídíò tá a ti ṣe sẹ́yìn ẹjẹ́ agbábi tó ti sọ̀rọ̀ tá a lè fi mú fún defamation fákìdì mọ́ àwọn karamba ni ó ti mọ̀ káwọn náà bá ti mọ́ kó díẹ̀ láwọn ìgbà náà àwọn awọ àwọn àrítán wá fẹ́ wá fún sílmù wọ́n tún wá fún wọ́n sàn lọ wọ́n bọ̀ ogun tẹ́ẹ̀bà ti ẹ̀wá sí ọ̀hún náà ìgbà máa jẹ́ kó ní àárín ìlà àyájá jùlíà lẹ́yìn kí n gbà tẹ́ pin tí ọ tẹ́mi ara wọn náà pin ọ̀gá wọn pin tí ọlọ́run yẹ wò ó ọmọ tó ń ṣe kí ní ẹ máa gbé ibi tó bá wọn ní wọ́n gbé ayé ẹ̀gọ́ ni ẹ fákúndì mọ́ àǹtàkọ́ tí ẹ̀ ṣe tó bá ti ẹ̀ ṣe ká ti ẹ̀wọ̀n rí náà bọ́ọ̀bá ti ẹ̀wọ̀n rí nǹkan ṣe gbogbo tó bá ṣe náà kò lè ṣe kí ni kò lè jùlé ayé yìí náà lọ a ń tó ń bọ̀ ṣùgbọ́n sí ilé ayé yìí náà tàjẹ́ wà ń wíhùn gan náà ìwọ tún wá lágbára ń tó náà náà tó lágbára ń tó nífọ̀ lè kẹ́rọ tó pariwo jọ́nà padà gbẹ̀yìn rẹ̀ ó ló parun Musa ló padà gbẹ̀yìn Musa ló lẹ́yìn náà gbogbo tó fi ń fi ń ṣe ń tọ́ ṣe káti ẹ̀rí. gbogbo tó bá ṣe kò lè ṣe kí ni kò lè kọjá ilé ayé bí Musa ti sọ fún fèrè àwọn ọjọ́ náà àwọn òpìdán tó ń tó lòun fẹ́ fi jẹ́ táwọn àrùtù àti màrùtù wa kọ́ àwọn èèyàn nítorí bí àṣìgbò rẹ̀ àwọn yóò tó wá tọ́rọ̀ ní ìsọ wọ́n ni inna amanna bi rabbina liyagfira lana àwọn aláwa ah, ń tiwa àwa ń tiwa àwa nígbàgbọ́ sólúwa wa nìyẹn kún fi rọ́nà náà kọ̀tọ́ ya ná kó lè forí ẹ̀jẹ̀ tiwa jù wá ní òkò tí tó kàn wá pẹ̀lú bọ̀ wí lè. gbogbo sọ́ọ̀sì fọ́ọ̀sì wa ká máa ṣe nínú dán tá a máa ń pa.

ẹni bá lọ rèé pàdé ọlọ́run ní kò kí tọ́ jẹ́ mújírìmù tọ́ jẹ́ ọ̀daràn tọ́ ń dalẹ̀ ọba àdúgbò bí pàdé ọlọ́run ọba bẹ́ẹ̀ bá iná náà iná ni ó iná jáànámọ̀ ni ó ni mútù fi ha èyí kéyàn ó kò ní kú mẹ́ èyí kéyàn ó fi kò ní àlàáfíà kò ní sálàáfíà kò ní síkú àwọn ọ̀tá ìsìláàmù wọn níta náà kúrú ni ayé ọ̀kọ́ ni àwọn ọ̀tá ìsìláàmù ẹni tó takún náà lòkúrá ni wọ́n nínú àyátù àbí màmátù ńlámọ̀ àmọ́ nǹkan máa pé kọ́lá yàmú tù wà lá alẹ́yìn alùkúrá ní òye ní ẹ̀yí bára ti ń gbà sọ́hun kèyí tẹ́ pọ́ ọ̀tá ìsìláàmù lẹ́yìn láyé mú tún fi yà wọn قد عمل الصالحات فأولئك لهم الدرجات العلى Ọlọ́run láwọn tó bá wá ṣe àwọn tó bá wá gbọ́ pàdé Ọlọ́run lólùgbàgbọ́ tí wọ́n sì ṣiṣẹ́ dáadáa Ọlọ́run láwọn yìí ni àwọn ni wọ́n ní àwọn pò tó ga nínú ọgbà jannatu àdẹ̀ní olùwádìjà nọ́tù àdìmí ní ọmọ jẹ́ ti wọn tẹ́jìrí mi ń tàkí àlàní tákìrì mọ́dọ̀ ń sàn ní abẹ́ rẹ̀. ọlọ́run ní ẹ̀sán ẹni tó bá lè ṣàfọ̀mọ́ ara rẹ̀ mú ni tó jẹmọ́ ìntí àrùtù àti màrùtù kọ́ àwọn èèyàn àǹfààní tọ́lọ́run fẹ́ kó jẹ́ òlárí lára Mùsá yìí bàláwù lọ́wọ́ bá bí ṣe fìtínà lọ́wọ́ bá bí ṣe tọ́ ìtọ́lọ̀ bẹ́ fi jẹ́ kó rí ònú nì àbáwọn kó sọ aṣòrí ibú mẹ́ ló fi jẹ́ pé láti jọ náà tí àrùtù àti màrùtù tí wọ́n kọ́ àwọn èèyàn tó ti bá ṣe ń pariwo pé iná mẹ́ránù fìtínà tún bà látẹ́sù fìtínà níwá àdẹ́wò níwá mọ́ ya kẹfẹ́ rí o ìjà ajílẹ̀ kẹmọ́ kọ́ rí o àmọ́ àwọn tí wọ́n ìgbà kọ́ nǹkan lọ́dọ̀ fẹ́ lọ́dọ̀ àrùtù àti màrùtù tán bí wọ́n ṣe máa ya ọkọ̀ àtaya bí wọ́n ṣe máa yàyẹ́ ń wèrè bí wọ́n ṣe máa bá tàwọn èèyàn jẹ́ bí wọ́n ṣe máa inna lillahi fa inna ilayhi raji'un gbogbo wa fa ìwà fa ilẹ̀ bọ̀ tó ń pidán tá a wí fún ọ tó gbọ́ ìwọ oníjàlàbí tó ń jólóńgbò láàyè tá a wí fún ọ gbọ́ ìwọ oníjàlàbí tó ń gún olóńgbò láàyè tá a wí fún ọ tó ṣe kí gbọ́ fídíò kan bẹ tó sakulé sílẹ̀ lọ́jọ́ mẹ́ta ẹ̀ tán gbé bí fídíò kan wá ìbá abákọ́dù ìkan ń gún olóńgbò ìkan tún gún ọṣẹ́ ó polóńgbò mọ́ṣẹ́ polóńgbò náà nìyún náà ó sì kó ọṣẹ́ mọ́ ẹnìkan jẹ́ padà ní à ẹbí ò láti mọ̀ pé àfáà ni alódárúkọ àfáà bìrìkọ́ dírí ẹ bá ń fọ́ lọ ìwọ́n tún ní pé bò láti mọ̀ pé àfáà ni

a máa ikú oró lẹ̀ ń pa olóńgì ní ikú kí láti ikú oró lẹ́bí ikú olóńgì ní ẹwà jò láyé ó tún wá jẹ́ ọmọ ni àbí kékeré odidi ọmọ ọmọ bó ti mọ̀ rí ni ọlọ́run wa gbogbo orú ẹ̀yìn àfáà bú bẹ́ẹ̀ ẹ̀yìn àfáà gbáko bẹ́ẹ̀ ẹ̀dàkùn ẹlọ́rin jáwé ẹran tí ọjọ́ alìkìyàmà ẹran tí ọjọ́ àfisùn ẹran tí pé gbogbo ń sọ ìgbogbo padà bí wájọ ìgbé dàlùkìyàmà kó ní kálukú lọ sinmi ẹlọ́rin túbà agbára tí ń bẹ nínú alukur'an ẹjẹ́ ajó tó wà wàláhì agbára ń bẹ nínú alukur'an wàláhì wàláhì tí ó bá mọ̀ ní kó lọ rí wa ẹni tí ó alukur'an ma bá ti ma kùrùsí uk ma bá ti ma kúlẹ̀ àdúgbò rábìlì fálákì kúlẹ̀ àdúgbò rábìlì náàṣì kúlẹ̀ wà láhùn àtọ́rí bá ti mọ́ tẹnu mọ́ wà láyà agbára mẹ́mẹ́ ìmánì ló sọnù ìmánì táàbí ma ń lo àwọn àyà yóò ló sọnù ó láwọn èèyàn nímọ̀ ẹlòmí wa ni ẹ kùrùsí ìdẹni àmọ́ lọ kàáyé náà àti kàá kò sí ọmọ kàá sí náà ni lẹ́jọ́ bí wọn lọ́dọ̀ jálàbí ẹ̀kan ló fún ọlọ́gùn níbọ̀ ń lọ ń lọ ń lọ náà ni nígbà wá ní ma lọ́dọ̀ jálàbí lọ́rọ̀ tó lè ṣe sùúrù ma tẹ̀lé rádàrádà ṣe sùúrù láti fi tẹ̀lé tọ́lọ́ náà

alukurani ni ẹbí lérí alukurani ni ẹ máa fọwọ́ rẹ̀ sọ̀yà ẹsìn ní agbájá ẹsìn ní ẹ ń tẹ̀sẹ̀ ń dà nǹkan papọ̀ mọ́ nítorí ayé náà lórí ń tẹ́ jẹ àti nítorí ń jẹ o ọlọ́run kó sì fún wa ní àgbọ́yọ̀ ọ̀rọ̀ rẹ̀ tọ́ olúwa bó ti sọ̀rọ̀ àrùtù àti ọlọ́wà ní kí ẹsùn máa wò àwọn tí wọ́n ń kọ́ idán yìí wàlàkọ́dé alìmú làmọ́ni ṣàrọ́hù máa làwó fìlà áàkìrọ́ fìlà kọ̀lá àpá. ìdí táwa ṣe ń sọ bó ń jálà bí ó jáwọ́ rí àtòkì dáta fẹ́ lẹ́bọ̀ sí olúwa ní àwọn náà sì ti mọ̀ tó lọ́wọ́ bá fi fún aláìmọye àyà ipe tí ń bá lọ rè ń wádìí ìmọ̀ dán yìí ṣe pé bọ́ọ̀tì máa lo dán ìwọ náà wákàtí ọlọ́run náà mọ̀ pé tó bá jálì kí á mọ̀ wọn ìjèrè o ọlọ́run tó bá ti mọ̀ bẹ́ẹ̀ fẹ́ẹ̀dì wà lábí ìtànà ṣára òbí yìí ọlọ́run ní ìtàn ń fèmí ara wọn ṣe yìí ó sì ó burú fún wọn jáyìí o lọ́kánú ya alámù tó bá mọ̀ bẹ́ẹ̀ tábẹ̀lẹ́ bá mọ̀ pé ẹbọ tóun ṣe yìí idán tóun pa yìí ọkọ àtìyàwó tóun yà wọ́n yìí ògùnfẹ́ tóun ṣe yìí idán gbogbo ẹ̀ ògùnfẹ́ tóun ṣe yìí ádùn tóun ṣe yìí ogun tájà tóun ṣe èyí tóun rì mọ́lẹ̀ èyí tóun fi ń wọ́lẹ̀ tó bá mọ̀ pé aburú ní báyìí ó mọ̀ yẹ kó jáwọ́ ni ó yẹ ó jáwọ́ ní o ọlọ́ni wà lọ́wọ́ annahum amanu wattaqu wàláwọ́ annahum amanu wattaqu lamaqubatun min indillahi khayr jẹ́mọ̀ pọ́lọ̀ jíjá mọ̀ pé onídán kèfèrí ni wọ́n ayé ẹ̀kọ́ ọlọ́wà ní wàláwọ́ annahum amanu wattaqu ọlọ́ni ká ní wọ́n wá lọ nígbàgbọ́ tán fi jẹ́lẹ̀ tán wá gbè ní ọlọ́ngbọ́n tán fa agbára dánlẹ̀ tán dúró ti agbára tèmi ọlọ́run wọ́n tàkọ́ wọ́n tún wá páyà èmi ọlọ́run wọ́n jìnà sẹ́sẹ̀ sẹ́sì rí èyàn onímọ̀ pidán láyé inú ẹ̀sẹ̀ lọ́tì mọ̀ wẹ̀ tọ́láwọn tó máa fi pidán àwọn nǹkan tí ó máa mú ọṣọ níbú ni bí kan máa fi ọtí kan máa fi ṣe nǹkan fọ́ ẹ̀jẹ̀ nǹkan oṣù obìnrin kan máa fi ṣe nǹkan kan máa fi yàn tú ẹ̀jẹ̀ nǹkan oṣù kọ́má ní kóbìnrin ó máa lọ rèé fómi fún abẹ́ rẹ̀ òun làwọn òbí fọ́ hàn tú àwọn tí wọ́n máa lọ fún ọ̀nù ẹ̀rù ọlọ́wọ́ bá kan bàbá kan ni a ọ̀rẹ́ wọn yìí ó jẹ́ pé ọ̀rẹ́ wọn táwọn wí àwọn ò bá pé àwọn ò ọ̀rẹ́ wọn ní àwọn wá lọ́dọ̀ àfáà kan nílọrin wọ́n ní báwọn bá dárúkọ iná fún agbúgbà yìí ní òmà ọ̀dọ̀ àfáà kan níbo nílọrin wọ́n ní àfáà ní àwọn wá lọ bá páwọn bẹ́ ṣáájú orí akọ́jà lè mọ́ ta kí nǹkan sí dáadáa dàdá wọn wá dé kò sáà tọ̀ ìntáàtì eh, wa ẹ lórí kíyàn lọ gbé kọ́pù ní wa ọláwọn bá lọ rẹ̀ àwọn bá gbé kọ́pù ọ̀hún dé ọ̀nà bá ní gbóòórùn rẹ̀ àbáyé ní àwọn bá gbóòórùn rẹ̀ lóòótọ́ ìgbà wọn gbóòórùn rẹ̀ ló bá dọ̀tí sinapu wọn ah sinapu ní àhà ah, ìpé bá ń tá fi ṣiṣẹ́ fún ọrùn tàbá parí iṣẹ́ náà tán àbá àbíkọ́ mọ́bí klọ́bù wọ́n mọ̀ ìyá àbúwọ́ ni tí wọ́n bá ní ah sójú yìí tó kí ẹmọ ah, wá àti tèmi gan lọ yìí tí mo lọ wá àti nù wá àti sí èyí tó ń mu tán kọ́ọ̀pù rẹ̀ òun ni àmì èyí tó ń kọ́ọ̀pù tó ń rí mu tó ń lò lọ́wọ́ àti káyé lè gbọ́ nǹkan lè gbádùn ẹ̀hùn ìwọ náà gbóòrùn rẹ̀ àfà àfà ńlá wọ́n bá dákọ̀ rẹ̀ ogun ẹ̀ ní òmà nílùú Ìlọrin ìdínú làwọn ṣe ń sọ fún àwọn àwọn bàbá wa nílùú Ìlọrin a máa dúpẹ́ bọ́lọ̀ pé ọ̀rọ̀ yẹn ti ń jáde níjọ́ tí wọ́n joyè gbẹ̀yìn ẹ̀rì pé àwọn náà sọ pé ẹ̀yin ọmọ Ìlọrin náà ń já àbá ń ṣe tí wọ́n fi ń bú ẹmọ́

kó máa lọ́mẹ́ ẹ̀bá eléyìí wọ́n dákọ́ rẹ̀ eléyìí Ìlọrin eléyìí náà Ìlọrin eléyìí náà àà éṣe àwọn àbátaná dájú máa ròyìn pé ìlú tó jìnà sí náà tó tún àlè jáàna Ìlọrin ile ilé Ìlọrin jáàna tùdú ní Ìlọrin ní Ìlọrin jáàna inú ń gbẹ̀yìn aráàlú mi àyà dojú

nkórí ẹ̀mọ́ náà lọ́wọ́ ká ìtàn èèyàn mọ́ lọ́wọ́ kí ló bẹ́ bí fi olùbẹ̀ lówó kò wá lówó òun náà òkú olójú kan lọ́n sánú wa o gbogbo àwọn aburú wọ̀n yìí ẹ dákun ẹjá lọ palẹ̀ mọ́ rẹ̀ bí a jálìkì á mọ̀ aláì ní bọ́lọ̀ dáadáa tọ́lọ́n ṣe sọ bẹ́ẹ̀ pé tán bá mọ̀ ni wọ́n mọ̀ pé nǹkan burúkú làwọn ṣe ọlọ́dà mọ́ ẹni bá lè nígbàgbọ́ sí mi ọlọ́run pátákọ́ sásì bẹ̀rù èmi ọlọ́run làmàsó bá tún mìíràn ìdìlá ìkọ́ yìí ẹ̀sán láti ọ̀dọ̀ mi ọlọ́run ni ó wà tí ó lóore fún wọn pàápàá láwùká àánú ya àlàmù tó bá mọ̀ bẹ́ẹ̀ o tùlábí ń pe gbogbo owó tó ń ṣe wọ oníjàlá bí ìwé ẹlẹ́bọ Ìlọrin ló wà ní àbóṣogbo Òṣogbo ló wà ní àbóyọ Ọ̀yọ́ ló wà ní àbíbàdàn Ìbàdàn ló wà ní àbógbómọ̀ṣọ́ Ògbómọ̀ṣọ́ ló wà ní àbíjẹ̀bú Ìjẹ̀bú ló wà ní àbẹ́kọ́ Èkó ló wà ní àbábẹ́kúta gbogbo bí kíbi tó ní kálukú bá wà ìdákùnrin lọ yìí jáwọ́ mẹ́ẹ̀ ẹ palẹ̀ mọ́ gbogbo tí ẹ jálàbí ẹ lápẹjá palẹ̀ mọ́ ẹlẹ́ ẹni tó ní ẹ lè pa jálàbí lẹ̀ báyìí wà láì pa kódà nínú tó ní ti rí báyìí ni pé jálàbí ti ń bẹ lórí ààrẹ báyìí ìdíje kí ni o ó ti ń bẹ lórí ààrẹ ọ̀láyò ààrẹ ní ti fi lágbá ó ti wọ́ la akàn retí ọjọ́ tí wọ́n túbọ̀ rẹ̀ jálàbí ń bẹ lórí kí ni o ń bẹ lórí ààrẹ rẹ̀ wá ṣe kí ni ó ti lágbá pé tí ọ̀rọ̀ ààrẹ ti ló ti di pé àbí ah, ti ń gbàtọ́ lẹ́nu ní í ṣe gbogbo ẹ̀ ah, bó wa kí ni ṣe ọ́ ah, ìtì ẹ̀mọ́ bí ti ń ṣe mí náà ti ń gbà wọ́n mi lórí ń gbà wọ́n mi lẹ́gbẹ̀ẹ́ ń gbà kódà àwọn tó tún fi mí jẹun gan náà ti ń gbà mí torí pé àwọn tó jálà dìgbà ti ń bọ̀ wáyé ẹ wọ ẹja fi kí ni ilẹ̀ gbogbo ẹtí ṣe láàbọ̀ ti ń jáwọ́ jẹ́jẹ́rà bí tí wọ́n ń ṣàìsàn ni wọ́n tó wá náà lè wo wọ́n wo alukurani náà lè wo ẹ padà sí di kẹ agbára tí ń alukurani ẹ padà sí di kẹ agbára tí ń bẹ náà bàtọ̀rọ̀ anábìwá Muhammad ọlọ́mọṣà fún alágbóyọ̀ ọ̀rọ̀ rẹ̀ ọlọ́njẹ́ kọ́rọ̀ ọlọ́mọṣà jòyè wa abilúwa wa bímọ nìyí wọ̀kọ́rọ̀ rẹ̀ ẹ̀jì òfọ́lẹ̀ ibi ni àdúró ní èmi bó bá tó wá dijọ́ mẹ́jọ ọ̀rọ̀ ọba ní Israẹli lóluwá sí tẹ̀síwájú níbi yá ayúwa lẹ́bí na amànú látẹ̀ kú lọ́rọ̀ ẹ̀yìn wa kú ló òǹdọ́rìnà ẹ̀yà abilúwa wa bímọ nìyí wọ̀kọ́rọ̀ rẹ̀ ẹ̀jì òfọ́lẹ̀ kí ó mọ́ṣà àti àlékún àgbọ́yẹ̀sì àti àlékún ìdúródédé lójú ọ̀nà kìtàbù wa والسنة على فهم سلف الأمة وصل اللهم وسلم على عبدك ورسولك محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك عن السؤال في السؤال أو آيات الرقيه wọ́n ní wọ́n ní ìjà ka àwọn àyà tó àwọn àyà yìí pọ̀ àmọ́ ti gbìyànjú káwa bá ti máa ha fatiha àwọn ọ̀gá rúkìá nínú alukur'an ayatul ọ̀gá àwọn ọ̀gá alukur'an ahad qul a'udhu birabbil falaq qul a'udhu birabbin nas tẹ́láwọn treatment àbí first aid ti wà nù pé nǹkan kan ti ọkọ̀ ṣẹlẹ̀ náà mẹ́nu lé kùrì sí mẹ́nu lé fatia mẹ́nu lé kúrò wallahu ahad mẹ́nu lé kúrò àwọn bábí falaq mẹ́nu lé kúrò a'udhu bi rabbin nas tàbá ọkọ̀ mẹ́nu lé gbogbo àwọn eléyìí iṣẹ́ ó ti kọ́kọ́ mọ dáhùn lọ́nà tí wà bẹ́lọ́ subhanahu wa ta'ala àti èmi àti ẹ̀yin ọlọ́mọṣá àti àgbọ́yé ọ̀dọ̀ sẹ́ríkọ̀ àmọ́ tó bá ń di àsìkò míì àádìdì wá odidi ọjọ́ ni láti fi ṣe àlàyé àwọn àyàtò rúkìá lọ́dún kan mọ́ná tí pa ti sọ̀rọ̀ ń pa àlìṣẹ̀kọ́rọ̀ bóyá tó bá yá àwọn aṣàlàyé ọ̀rọ̀ ń pa rúkìá gan-an àwọn ayàwó ni àwọn ẹwà lọ́rọ̀ ayà rúkìá àwọn àlùfáà mọ́ sàlàyé kíní kan wọ́n ní gbogbo ayà lùkọ́ ní experience tí kálukú yìí tí kálukú ti lò tó ṣiṣẹ́ fún ló kójọ kò túnmọ̀ sí téyìn ní òlé ṣe kínú ni kò lè ṣiṣẹ́ but àwọn tó kọjẹ́ pé ìtẹ́yìn òtí ẹ̀ gbọ́dọ̀ kọ́kọ́ mọ̀ ní làwọn tàbí dárúkọ yìí Fatiha kò lè ṣe kọlẹ̀ wà láwọ̀ áhà kò láwọ̀ tóbi rábìn fálá kò lè àwọn ọdún mìíràn mìíràn kí hàn kọ́ láwọn ẹ̀yìn lọ́wọ́ ọláwà ìṣọ́ lọ́wọ́ abẹ́lá wọn bá subhanahu wa ta'ala ibi ni àdùn gbà tí ti sí ìbéèrè náà tó bá ń di ní ọ̀la a máa pàdé lórí síra Umdatul Ahkam ọlọ́mọṣẹ́ àfihàn ní àgbóyọ̀ rẹ̀ wa sallallahu wa ala abdika wa Muhammad wa ala alihi sahbihi ajma'in subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh